الحمد لله الذي بنعمته وبفضله تتم الصالحات والصلاة والسلام على رسول الله القائل في حديثه عباد الله تداووا ولا تداووا بحرام وعلى آله وعلى أصحابه وعلى من يتابعهم بإحسان إلى يوم البعث والنشور أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك بفون ألون أترى عليكم كي ألون أترى لفون النبي صلى الله عليه وآله وسلم أولا لي النبي وصحابة عليه àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tá nàbí mú wá bá wa tí ó reviving the ummah half hour ìtanijí fún àlè umma yìí tó jẹ́ ti ọlọ́gbọ̀n àṣẹjú tí àwọn kan náà ọmọ ìyá wa ní ìjẹ̀bú òde tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ́ mọ́sá ìbáni sanwó-ẹlẹ́sàn olóore láyé àti ní alqiyama tí àwọn afáwa fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà tí wọ́n bá ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà lórí agbọ́nrin agbọ́nrin tó ní bá ṣe pẹ̀lú àpébùn nabawi àwọn bí anabi asalam ṣe ṣe ìwòsàn sí àwọn àìlera kan sí kejì wọ́n ti bá ní bẹ̀rẹ̀ àlámọ̀rí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àlekíọ́lá àwọn àfáàwá tí a dárúkọ wọn fún wa àwọn náà ni ìmáàmù àgbà fún wa ní ìyànà boríjà central mosque ìmáàmù àgbà fún wa ní green mosque nígbàgì kọlọmọsà ìbánifi àwọn ọmọ ilé náà lórí ibi tí wọ́n bá ní bá dé òun náà ni wọ́n ti máa tẹ̀ sí iwájú fàlìyàtàfàdàl mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم, وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ni fọ́nà ọba tó ti wá ní mùsùlùmí. alhamdulilah. a lè dúpẹ́ rẹ̀ tán o títí tá a fi ṣerú wa kábí ìyọnú ọlọ́run. alhamdulilah. insha allah a tún wá ń bẹ kọ́ba ní sàlékún kí àti ìgẹ̀rẹ̀ fún nabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀ tọrọ ọba láti bàá máa jẹ́ kẹ̀ fún gbogbo ayé alọ́ bá ní sàlékún kí ànábì wa. àmín bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn rẹ̀ àti sàhábà rẹ̀. àmín kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ́ pẹ̀lú ànábì wa sallallahu alayhi wa sallam àtúnbí Allah subhanahu wa ta'ala wípé ànábì jí ó yẹ wa pé gbogbo òru gbogbo ìgbà tí òòrùn bá ti ń wọ̀ tásìkò sínú bá ti ń tó lọ́lọ́ máa ń ní àwọn tí ó bọ̀ kún un ná lọ́rùn wọn ní joojúmọ́ níjọ́ Ramadan bá ti bẹ̀rẹ̀ títí tí parí kọlọ́n jẹ́ àti wà nù wọn o jẹ́ àwọn ìyàwó wọ́n wà ń bẹ́ o jẹ́ àwọn ọmọ wà ń bẹ́ o jẹ́ àwọn afọ́ wọ́n wà ń bẹ́ o jẹ́ àwọn ọ̀rẹ́ wà ń bẹ́ o àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò jẹ́ náà wà ń bẹ́ o ọ̀pọ̀lájọ kan oṣù rẹ o dákùsànù wa o níbi tí a sùn sí ní àná òun náà ni àníwáwù píbì ìrántí ètò ìlera tó pín sí a ní méjì ló pín sí ta ló sì bá ní tètè yànnà náà oní àfáwà àgbà ibn hajar al-asqalani wọ́n ní àtibù naw'an wọ́n ní ètò ìwòsàn ara yìí tàbí ìwòsàn lápapọ̀ méjì olọ́mọ̀pín sí tibbu jasadin èyí tó ní bá ṣe pẹ̀lú ìwòsàn ara wà tibbu qalbin àti ìwòsàn ti ẹ̀mí amẹ́rìíwá lànà ń pa pé ẹ̀mí náà máa ń ṣe kíni o ẹ̀mí máa ń ṣe. àárẹ̀. àárẹ̀ ṣùgbọ́n ká mú lọ́wọ́ wípé ìran méjèèjì bí wọ́n ṣe kà á lẹ́yìn àwa fẹ́ máa yànnàná rẹ̀ ṣùgbọ́n ìran tìkejì tá a pè ní tíbù kọ́líbìn ìwòsàn ọkàn ẹ̀jẹ̀ àlọ́mú lọ́wọ́ mọ̀álàjátùhù téèyàn bá lóun fẹ́ wò tí ó sì rí wò tí ó sì gbà wíwò kọ́ sọ̀tún abiyir rasul sallallahu alayhi wa sallam. èyí tí ànábì mú wá nìkan lèèyàn lè fi wo àárẹ̀ ti tẹ̀mí o àárẹ̀ ọkàn ntànábì mú wa nbọ̀nà ìsì mú wá an rabbihi subhanahu wa ta'ala tó epo náà gba ẹgbà rẹ̀ wá látọ̀dọ̀ ta ni o láti ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala àwọn bọ̀ ṣùgbọ́n pípùlì ìṣàwòsàn ìṣe ìwòsàn tara tá à ń sọ yìí òun pẹ̀ka minhu ma jaa fil manqul anhu sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ pé wọ́n gbẹ̀gbà rọ̀ látọ̀dọ̀ ànábì ọwà ọlọ́mọsà bá ní kẹrẹ. àmín. wà minhu ó sì ń bẹ́ńbẹ́ nínú kíni o nínú ìntàfi máa ṣe ìwòsàn tara ma jaa an ghayrihi èyí tí èsì ànábì lọ ọ̀ ń bẹ́ńbẹ́ ìntà fẹ́ máa fàyọ́ ń bì àmújáde nísìnyí o bó ti ẹ̀jẹ̀ pé ní tí ó wà látọ̀dọ̀ ànábì náà wà gọ́ọ̀lìbùhù rọ́ọ̀jìun ìlà tẹ́jìrìbà èyí tó kò gbó kíní ìsínú jù òun náà ni wípé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ òun ló kó gbogbo ohun ní bá pẹ̀lú ọ̀rọ̀ ìwòsàn òun ló kó sínú kí ló pàtó àfi bẹ́ẹ̀ ni wípé ẹlòmíì ọ̀nà tí máa gbàgbọ́ nǹkan yé ọ̀nà òdì ni wọ́n lè fún lágbo ibà yóò máa béèrè wípé ewé tẹ ẹ mú yìí mélòó ni wọ́n ní méje ẹ máa bá ń sọ àdìsí kọ̀ọ̀kan tí ń bẹ rádìsí lórí ẹ̀ ní ọ̀bá yín mu o wọn ò fún ẹlòmíì ní àgúnmu tápà yóò ní ojú àti àwọn kan wọlé gúnmọ́ra wọn wọn ló torí sí oríṣi bíi mẹ́wàá lẹ́sìn ẹgbẹ́ sọ́nù Bukhari wa. tànàbí ní agun bẹ́ẹ̀. sógun bẹ́ẹ̀ sógun agun mu. àfẹ́jẹ́ agbọ̀yé èyí tí ń sọ ń bẹnu tá a fi ń ṣèwòsàn tó sì jẹ́ àlàálì òde ní èyí tí ó wà tọ̀dọ̀ ànábì náà tó sì jẹ́ àlàálì tó jẹ́ pé tó jẹ́ káwọ́ èyí tó wà tọ̀dọ̀ ànábì àníyé méjì lórí ẹ̀ ọ̀dọ́ lọ ló ń ti wá kò sí yé méjì mẹ́ èyí tó wá sì kejì ọwọ́ látọ̀dọ̀ ẹlòmíì tí èsì ànábì òun ọ̀nà wo ni ẹ gbà géèmì ẹ̀ wọ́n géèmì ẹ̀ tru tẹjiriba tẹjiriba ó ní ìdá nǹkan wò pé ah amọ̀díre o ah káwo ewé ọgbọ́ bọ́ba di wípé ẹ̀jẹ̀ ń fẹ́lì lára lọ́tún lóṣù náà ẹ sì gbowó ọgbọ́ yìí kọ́dà lómi wọ́n tún fi kún ẹ fi mílíkì sí pẹ̀lú àánú ọlọ́run ẹ̀jẹ̀ ó sì gọ́gọ́ wá láìpẹ́ yìí wọ́n dàn wò bákan rí náà ńlọ́bọ́ sí báwọn tó ń ti bẹ́ẹ̀ náà ewé ọgbọ́ yìí gbòǹgbò rẹ̀ bí wọ́n bẹ́ẹ̀ tú tí wọ́n sìn nù tí wọ́n kò jù nú apẹ tí wọ́n sì gbogbo ẹ̀ ń bá mú ń bẹ̀ ńlọ àlìkè àmọ́ nù o <laughs> lórí ìkẹyọ̀ ọ̀rọ̀ kan ewé ọgbọ́ yìí ṣiṣẹ́ fẹ́ jẹ ara ń sàǹfààní mbẹ ẹ̀kan rẹ̀. èdè lọ́jọ́ fara. onje èdè fún ara lórí nkẹ̀kẹ̀ náà làwọn afáàfin sọ wípé ọlọ́run bá wà yìí ọbẹ̀ ìmọ̀nìyàn ọ̀kan àwọn ọ̀jọ̀gbọ́n ó ní أسرار قدرتي جمع النقيضين من أسرار قدرته هذا السحاب به ما هم به نار هذا السحاب به ما هم به نار هذا السحاب به ما هم به نار هذا السحاب به ماء به نار جمع نقيضين جمع نقيضين من أسرار قدرته tọ́jà pé wọ́n kọ̀yìn síra wọn ni káwá ní méjèèjì ò sì máa bára wọn ṣiṣẹ́ pọ̀ lẹ́ẹ̀kankan náà. من أسرار قدرته. lára àwọn agbára ọlọ́run ọba tó pamọ́ ni kéèyàn ní iná àtomi. هذا السحاب به. Ma به نار هذا السحاب به ماء به نار oyin náà kẹ̀kẹ́ náà omi ó máa jáde ń bẹ̀ oyin náà kẹ̀kẹ́ náà iná ó tún máa jáde ń bẹ̀ gbogbo láti gbà wípé iná wọn ìbára wọn ṣọ̀rẹ́ bákan náà ewé nǹkan jẹ́ ìwòsàn bo ìlú wa fọkànnú àwọn alágbàṣe ìlú ó ti máa gbowó ọgbọ́n mu wẹ́rẹ́wẹ́rẹ́ tí sì máa ṣe dáadáa lára rẹ̀ lọ́gbọ́n ah nígbà kí náà ń ṣe bí ṣe ń ṣe afẹ́ jẹ́ amú ẹ̀rí wá pé bẹ́ẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń lò lónìí tó jóògùn tí èsì ìtọ́wọ́tọ̀ sàlám ẹlòmíì ń ló fi ara rẹ̀ di nígbà òkú lórí pé ó lò láwọn à àti ìtọ́lọ́sọ̀tọ̀ pàtàkì ní òòrè lọ́nà wo ọkùnrin yìí ó ti gbowé ọgbọ́ gbowé ọgbọ́ ó ti wá wò pé ah só sì sí lára àwọn báyìí ó sì sí lára rẹ̀ òun la láṣejù lọ́ba lọ́ba bá tún wẹ́ òun náà ní rò tó bá wẹ́ kan rẹ̀ nǹkan ló wẹ́ kan rẹ̀ lọ́sàn-án náà ní ń fọ̀ lẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ bá ka má bẹ̀ yóò máa kó inú kòkòrò kí là ń dáwọ́ yìí ọ̀nà àà ah, bàbá ìbàdà eléyìí ewu ọgbọ́n ni kò sí àǹfààní púpọ̀ ṣùgbọ́n ẹ̀ka rẹ̀ òhò àfọ̀gbọ́n tó bá ń da mọ́ra pátápátá sọ́ọ́ lórí ni ah ó lọ lórí ẹ̀ kò nídìí lílo ewéwé ní ṣiṣẹ́ yìí ọ̀sàkónú àpẹ ló ṣe é oná ní dá nǹkan rẹ̀ mu pẹ̀lú ògùn ọlọ́run ló sábà bí kú ẹni. Ya Rabbi. àwa ń bọ̀ afẹ́ tuntun sọ tí wọ́n bá ní ìwòsàn ìwásọ̀dọ̀ ànábì tá a máa débẹ̀ níwájú bó ṣe rí nù ṣùgbọ́n kìí ṣe gbogbo ìwòsàn tó wá lọ́tọ̀dọ̀ ànábì nìkan ní í ara wa láǹfààní ìmíì náà tí èyí sátọ̀dọ̀ ànábì bàbá ìyá wa kan lọ́wọ́ ń pa ẹni o bàbá kan lọ́wọ́ ń pa ẹni o àwọn èèyàn tẹ́jìrìbà náà ni wọ́n bá dé kíni o òní bá débẹ̀ tó fi di wípé àwọn èèyàn náà rí nǹkan kọ̀ọ̀kan kọ́ọ́lẹ̀ lára ìmọ̀ ọlọ́run ọba ọ̀dà àwa ń bọ̀. kí ni in tó pilẹ̀ tẹ́jìrìbà yìí kó lè bá a clear sí a dáadáa ẹ jẹ́ a lọ sínú hadithu abdullahi abbas radiyallahu ta'ala anhu wa ardọ́. tí imam bazaru gbà wá imam tabarani àtún gbà wá ó ní anabi sallallahu alaihi wípé inna nabiyya allah suleiman kana idha qama yusalli ra'a shajara kí ni tó pilẹ̀ gbogbo tí wọ́n fi máa eto ń pa ètò ìlera fún ní ànábì ọlọ́run bàtọ́ ìsìn ànábì yìí gbogbo bàtọ́ bá ti ń bẹ lọ́n ọlọ́run ti ń òjijì tán sáàbì yìí tí ó dùn wájú ẹ̀ àbí sọ ma pé ẹ̀lẹ́ o ọ̀nà ọ̀mọ̀dá lóhùn àwa nu o fọyàkúlà mọ́sìmọ̀kì àrẹ̀bí ọlọ́run máa bilé pé kí ló kọ rẹ̀ fatikul kẹ́dà ó kọ òun rè onígi ọ̀pọ̀tọ́ onígi obì onígi ewúro onígi ọ̀sẹ̀pọ̀tù fọyàkúl àrẹ̀bí ọ̀tún máa bá wí pé lè ayé ṣe yìí àná wọ́n fẹ́ mílẹ̀ ìwá yìí pé tẹ́jírí bàtà ń sọ yìí náà ó tó padà wọnú ìtọ́látọ̀dọ̀ ọlọ́run ọba lè ayé ṣe yìí àná àrí ọ náà o sì dùn wó lójú báyìí ọ lẹ́gùn láà bó sì lẹ́gùn láà lórí wa ló sì lẹ́gùn láà yìí sọ ọ sì wúlò fún kankan báyìí nínú ètò ìlera ìdí ọmọ wa dànù pé à pàtàkùrù lìkádà mo wúlò fún kankan báyìí o fa nkanat lè in tó ẹ pé tó lòun wúlò fún yìí ó ní bá ṣe pẹ̀lú ètò ìwòsàn ara kùtìbàtì àbí sọ̀rọ̀ mọ́ pé àwọn èèyàn rẹ̀ pé ẹ wá kọ igi yìí o ológbèrè ó kọ rẹ̀ rí o ó ní ntọ́lọ̀ ń pé kóhùn ọmọ wò nù àárí ara rí o wà incarnet min gharatin gorisat tó yẹ pé igi tí wọ́n máa gbìn tí wọ́n fi máa mú ẹwà wá ni yóò sọ pé à bẹ́ẹ̀ ṣe wò látòkè délé àwọn yìí àti gbòǹgbò wọn àti epo ara wọn àti ewé ara wọn ọmọ ádámọ̀ ò gbọ́dọ̀ mú nǹkan kan òun lè máa bá yín fi afẹ́fẹ́ tẹ̀ nídìí síta láti bo láti bi ewé òun wọn ò ní wọ́n kọ́ lẹ̀ hadithi kò fẹsẹ̀ wọlé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n a lè pé abúlábí náà bá sì lọ sọ tọ́lá àwọn akẹ́kọ̀ọ́ padà rún bẹ́ẹ̀ tí ń jẹ́ àmọ̀ wípé kò sì lọ tán náà lásán bẹ́ẹ̀ ṣùgbọ́n káwá sọ yẹn yẹn pé látọ̀dọ̀ sàṣálàm ó kù díẹ̀ káàtó àwa ń bọ̀ a ti pín ìwòsàn ti ara a ti pín méjì jàmáà títẹ̀mí àpín méjì o nǹkan kan ò lè wo ààrẹ mi ju ti ànábì mu wa lọ. ara àwọn ààrẹ mi bóyá kò clear àkàkà mẹ́wàá ń bẹ̀ lápẹ̀rẹ̀ ojú kòkòrò kéèyàn ọmọ lójú tì. òdìbẹ́ yé. kéèyàn ọmọ dábàá tí ọ̀dà sọ́lọ̀ rẹ̀. mẹ́ta. kéèyàn ọmọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run. mẹ́rin. kí ọmọ jalè. márùn. kí ọmọ pààyàn. mẹ́fà. kéèyàn ọmọ lu jìbìtì. méje kí irọ́ kó ti fi ẹ̀kéèyàn sí gáràjì. mẹ́jọ. kéèyàn máa ṣòfófó. mẹ́sàn. kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀yìn. mẹ́wàá. ó jù bá ń lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ lóṣù bá ṣe ń sọ yìí a rí i pé intanet bí mo wá ló léwu. sallallahu alayhi wa sallam. àwa ń bọ̀ èyí tó jẹ́ kejì afẹ́kókè àdáadáa ojú méjì ni a rí àwọn ẹ̀gbà wákàtí wọn látọ̀dọ̀ àdúrà sàlám èyí tó jẹ́ ìwòsàn ti ara àwọn kan látọ̀dọ̀ ànábì àwọn kan wá látọ̀dọ̀ ẹni tí èsì ànábì ṣùgbọ́n kí ló fà ṣe ń tí ọwọ́ látọ̀dọ̀ ànábì tá a fi fi èméjì ń bẹ̀ torí pàtọ̀dọ̀ ọlọ́run ti wá ọlọ́run ní ànábì yìí tó bá sọ jáde èmi ọlọ́run ní kọ́ sọ wà máa yán ti kú kò sí ọ̀rọ̀ àwẹ̀wà lẹ́nu títí ẹ̀ ìkejì olè tó jẹ́ pé àwọn èèyàn ọ̀nà náà gbìyànjú ìmí ìbọ́ ihun tó ní bá ṣe pẹ̀lú ìwòsàn ara. lára ní táǹpé nìtajiri báyìí nǹkan kan ní usage ní ọdún díẹ̀ sẹ́yìn ọmọ wa kan bẹ tamana da ọmọ ìlàmù tí èjì kékeré gbogbo ògùn ìyàfẹ́ ìlú fún tán gbogbo orí ti kàdìkàdì fún tamana wọ́n sá wà ń kọ́ńplé mẹ́gbẹ́ wa àgbàlagbà dókítà kan wọ́n wá àtẹ́ǹdì sí ọmọ ẹ̀ wọ́n ní gbé wa wọ́n wò ó ó ti tọ́dún mélòó tí nǹkan ti ṣe ó ló tọ́dún báyìí àwọn oògùn tí wọ́n ti kọ́ fún títí yúṣe ìjì náà ti gbátà wọ́n wà bọ̀ pẹ́ dókítà ní ẹ lọ dìwọ́mù ẹ̀ gbogbo àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ kọ́kọ́ wojú ara wọn pé ah. ṣé bọ̀rọ̀ pé bọ̀rọ̀ pé tùrùkú àgbàlagbà dókítà ní pé àgbàlagbà bàbá eléyìí gbogbo ó ti ń lọ létí lọ́pọlọ wọn ní ti ń já lura wọn nẹ́tíwọ́ọ̀kì orí bàbá ti ń já pọ̀ ọ̀hún kálukú wọ́n fi ẹ̀mí kọ ọ̀rọ̀ tí bàbá ń sọ ẹgbẹ́ tọba lẹ́yìn ìgbà náà sọ́ọ̀tì àbárí kí wọ́n wá sọ fún un kọjọ yẹn kọjọ kẹ́nẹ́ ìdílé ní bá sì lọ ra oògùn ara ní bá dìwọ́ mọ́ ọmọ lájọ tẹ dìwọ́ mọ́ ọmọ lórí bá ń gbẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn ọmọ tá a mọ̀ tá a mọ̀ jọ dàgbà kọ̀fẹ́ ẹ̀sẹ̀ tó nírun tó lè sùn. Allahu Akbar. Allahu Akbar tẹ́gírìbà náà ni so ìyẹn clear bẹ́ẹ̀ àwa ń bọ̀ ṣé ẹ wá rí ìran gbogbo tó ní bá ṣe pẹ̀lú ìtọ́jú ara yìí òun náà tó pín méjì náà yàtájú ìlà fíkìrín wà nádọ́rin àwọn kan bẹ tó jẹ́ pé èyí ó farabalẹ̀ wo ṣàkún pé ẹ̀dùn kílẹ̀ lọ́jẹ náà wọ́n ní nǹkan báyìí lọ́jẹ ẹyin ọjẹyin ọjẹyin jẹyin ó tó mélòó wọ́n lẹ́lẹ́ kejì àti ẹgbà lọ́wọ́ ẹ̀ gan-an ó ti jẹ́ fúlàjì ẹ̀yin méjìlá bó kí wàá ní ní dàlámù báyìí à kọ́dà ẹ̀rù tiẹ̀ ń bá wà kọ́ mọ́jẹ̀ pé inú rẹ̀ ti bú o in ti ń bóde nídìí rẹ̀ nù so ó ní agbára o wọ́n á farabalẹ̀ pé ọ̀dà tó bá rí báwọn kí ni tá a fi lè flọ́ọ̀ṣì inú tí ó sì tún ní flọ́ọ̀ṣì nǹkan míì ma irú ìran kanu àwọn ọ̀nà ìtọ́jú ara kan bẹ tó ní bá ṣe pẹ̀lú ìwòsàn kan ojú kan nù àbọ̀m̀bì ọ̀nà àwọn kan wá ń bẹ wọn ò ní ìdí kéyìí ò tí ẹ̀sẹ̀ máa la yahtaju ila fikrin wa nadharin bal fatara Allahu ala ma'rifatihi ala hayawanat mithlu ma yarfa'u al-ju' wal-'atas àwọn nǹkan kan bẹ tẹ́ pé ìwòsàn náà náà fúnra ọlọ́run ló pinlẹ̀ tí jọ ń kálukú ọmọ kódà tẹ́ mẹ́ra kó gan tí n bá jẹlé ebi ò ní pa mẹ́mọ́ tí n bá lọ mú mi èyí ẹ wo Agbo, tí a máa ń tọ́jú tí a bá gbómi kalẹ̀ fagbó lómi gidi tí a gbómi ìdò kalẹ̀ fagbó tí a tó wá gbé omi ìrẹsì kalẹ̀ fagbó ah! kó tó mu omi gidi àtomi ìdò omi ráìsì ní ọ̀kọ́ mu tẹ́jìlíbà nípa ah, eléyìí iṣẹ́ méjì ni ó ṣe lára mi yóò ṣiṣẹ́ yóò wo ǹgbẹ́ ó tún lè wo ebi gan ọlọ́run ló jẹ́ ọgbọ́n mọ̀ bẹ́ẹ̀ fúnra rẹ̀ subhanahu wa ta'ala bákan náà àwọn ẹranko yìí náà fúnra wọn wọ́n ní ntiẹ̀ ń jẹ wọ́n ní tí wọ́n yé jẹ tó bá jẹ́ pé gbogbo ewéko ó ní màálù ń jẹ ni wàhálà fúlàní ó ní pọ́tò báwọn máa da màálù láti ọ̀yọ́ wá bàdàn láti bàdàn lọ ṣákí lọ ṣákí kò tó báwọn ṣùgbọ́n màálù yóò bá ti pẹ̀lú mi ìmọ̀ ọlọ́run tó bá ti fẹnu kankan. Ah, ó ní selection. kìsìrì ní ta máa jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì àwọn yẹn ní àdámọ́ kó ń kálukú ọmọ àdámọ́ ẹ ń bá wá jẹ́ àtọ̀bíb ẹ ń bá jẹ́ dókítà tí ọba mú yẹran yẹran gbogbo nǹkan yìí òní òye òun sí kí ni òye sí ìntà àgbọ̀rọ̀ papọ̀ kí ni òye sí ìntà àgbọ̀dọ̀ fàká kí ni òye sí ìntì ọ̀gbọ̀dọ̀ pọ̀jù kí ni òye sí ìntì ọ̀gbọ̀dọ̀ kéré nínú ara káfíhàn lẹ́bàá. àwa ń bọ̀ wípé usulu mu'alajatul amrad kí ni ìpìlẹ̀ ìntàfi wù ààrẹ gan kí ni ìpìlẹ̀ rẹ̀ afábùnù kọ́ yìí mú wọn tún ní ẹ̀jẹ̀ àṣàlàyé ni abudan ààrí ara Allah subhanahu wa fún ẹ̀ sọ wípé 'ala al haraj ọlọ́ni àwọn nǹkan tó bá jẹ́ wípé àìrí nà afọ́jú ni òjò lè ṣe nínú kò sẹ̀sẹ̀ ń bẹ́ lọ́rùn rẹ̀ o kò sáà ní parí wàlá àlàlẹ̀ àròjì haroj wàlá àlàlẹ̀ màrídì haroj gbogbo àwọn ẹni tó bá jẹ́ pé nǹkan kan ló dínkù lára rẹ̀ tí ò fi lè ṣe tí mo rán a gbọ́dọ̀ fi ìyà jẹ lórí ẹ̀ a ní fi ìyà jẹ o alóṣù àtàrà dákọ àárẹ̀ ara fìlẹ̀ hajj wàsọ́ọ̀ wàlúwùdú lè sírì ń nítorí èèmọ̀ kan tó ní agbára ni alóṣù àtàrà sí kí ni o ló fi ṣe bẹ́ẹ̀ ìdán àwọn àfáà wa ni láti bí in tí a ń pè ní principle kọ̀wáìd àwọn òǹdè tá a lè fi de ààrí ara mẹ́ta ni o àkọ́kọ́ hifdu siha kéèyàn sọ àlàáfíà ara rẹ̀ gangan máa sùn bó ṣe tọ́ àti bó ṣe yẹ má jẹun jù má rùjọ jù má má dúró jù ó dè ní hifdu ẹlẹ́ẹ̀kejì wàlìṣímúyà ánìlìmúbi kéèyàn ó máa sọ rẹ̀ níbi èyí tí ó ti bọnu tàbí tí ó mú tó lè palà. ẹlẹ́ẹ̀kẹta wọ́ọ̀sì fúrọ́bùlì mọ̀wáàd àlìfáàsídà àwọn ń tọ́ bá ti bàjẹ́ nú ara bó o láàṣẹ wá bá sì flọ́ṣẹ̀. alọ́sọ̀tàlá wa sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní àwọn àyè mẹ́ta. àkọ́kọ́ níbi ayàtọ̀ wá ń pa gbígbà àwẹ̀ ọlọ́ni famankana minkum marido ẹni tí bá ń sàárẹ̀ nù yín aw ala safarin àbínsẹ́rìn àjò kó fa wẹ̀ẹ́lẹ̀ fa iddatun min ayyamin ukhar káàyàn ọmọ gbàwẹ̀ wọn padà ní àwọn ọjọ́ míì nígbà tí Ramadan bá lọ tán alọ́sọ̀tà wa ṣe ká sí ẹnu ó ṣe lẹ́tọ̀ fún aláàárẹ̀ nítorí kíni nítorí àìlera rẹ̀ bákan náà ká tún jáwẹ̀ ó tún ṣe lẹ́tọ̀ fún arìnrìn àjò lásìkò tí ń sẹ́rìn àjò yẹn lọ láti lè bá a fi bá wá àlàáfíà fún ara lè ṣẹ́fìdì sí hàtìhìn wàkùwàtìhìn lè àlà yòbí híbà sọ́wọ́mú fi sáfàr kọ́mọ̀ jẹ́ wípé ẹni tí ó gba àlàáfíà rẹ̀ kú ò ní kíni ò ní àwẹ̀ torí kíni lè ṣìmọ́ ìṣídàtẹ̀ àrọ̀kàtì wà máa yóò jìbìhù من التحليل وعدم الغذاء الذي يخلف ما تحلل إلى آخر كلام الشيخ رحمه الله تعالى تابوا الله سبحانه وتعالى فراري أني على ركو في آويله nítorí ààrẹ bákan náà ó ní àrìnrìnàjò kó fi ààwẹ̀ lẹ̀ láti lè bá àfibà sọ àlàáfíà ara rẹ̀ ẹjẹ́ lọ sínú àyà àti hajj ọlọ́run ní famankana minkum marido ẹ̀ ń bá ń sàárẹ̀ nù yín lásìkò hajj àwọn bíi adami rọ́ọ̀tì àbínà ń bẹ lórí rẹ̀ kì ń dà láàmú ọwá níbi kọ́ gẹrun ó ì ti kó sínú sẹ́ sẹ́mi ọlọ́run ọba ṣáájú gbà tí yọ fàrí fún mi fàfídíyàtun min siyamin kéléyìn ọ̀yà àtànà padà pẹ̀lú àwọn àwẹ̀ kan tí ó gbà pẹ̀lú àwẹ̀ a ò sọ̀dà kọ̀tín a ò nọ́sọ̀k tàbí sàárà tàbí kọ́ pa nǹkan fún Allah subhanahu wa ta'ala ibi àbáhà lilmarid ọlọ́run ọba ó ṣe lẹ́tọ̀ọ́ fún aláàárẹ̀ wà mọ́ bí adam rọ́ọ̀fìn nìkúmùlì àwòṣíkà nínú kúmùlù ni o bóyá ní orí ni o tàbí ṣíkà kúrúnà ni o àwòrán ìrìhìmá tàbí tó látọ̀ sọ́nà méjèèjì kí lọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún àyíyáhìlì kọ́rọ̀ sa kó fárí rẹ̀ sílé ìṣòrọ̀mù ó sì gbé ìrọ̀mù torí kí ni istifrogan limadati la abukarati arodi'a alẹ́tì awjabati lahula adha fi ra'sihi láti lè bá bá fi wá bí ó ṣe tìǹtìǹ dà láàmú nínú ara wò Allah subhanahu wa ta'ala fúnra rẹ̀ àwọn tá a pè ní usulu maradat al ìpìlẹ̀ bá a ṣe wo ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta fún ọlọ́run ọba ní clear rẹ̀ nínú alukur'an kí lákọ̀ọ́kọ́ bá a ṣe sọ àlàáfíà tí ń bẹ lára tó ti wà lára ọ̀rẹ́dì ẹlẹ́ẹ̀kejì bó o láà ṣe sọ ara kó omi tó lè nílà ẹlẹ́ẹ̀kẹta èyí tó bá ti bàjẹ́ là bó o láà ṣe ṣe kí ni o bó o láà ṣe wá jíjáde rẹ̀. àwọn àfáà wa ni ká mú eléyìí lọ kọ́ máa jẹ́kọ̀ wípé aṣáwùlẹ̀tì yúùdí ìtìbáṣùhá wọ́mùdàfàátùhá aṣàrọ̀ àwọn nǹkan tó jẹ́ wípé kéèyàn ọmọ mú mára nú ara kéèyàn ọmọ fẹ̀kọ́ jáde ìmọ̀ndàlámù mẹ́wàá ni o tó rí bẹ́ẹ̀ àwọn nǹkan mẹ́wàá alẹ́ àṣẹ ti yu di ìtìbáṣu àwọn ọmọdé àfàátù awọn àwọn nǹkan tó wípé kéèyàn ọmọ mú mára nínú ara ìmọ̀ bara jẹ́ ni mẹ́wàá ni wọn mẹ́wàá mi ọba tí ì gbà á bẹ̀rẹ̀ insha allahu ta'ala ẹ máa bá wa bọ̀ kó lè bá a clear dáadáa láàfin والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọlọ́run bá ní سولوري. ní لا olóore ọ̀làlá ìlàìlàlà eléyìí ni ètò reviving the umma half hour èyí tanijí fún àlè umma yìí ní ọlọ́gbọ̀n ṣẹ́jú kọ́lọ́mọ́sá ìsan àwọn ọmọ ìyá tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà ní ìjẹ̀bú òde wọ́n ní kí á má dákọ̀ àwọn ṣùgbọ́n lọ́mọ wọn ju ẹnìkọ̀ọ̀kan wa lọ kó sì san wọ́n lẹ́san olóore nílé agbóhùnsáfẹ́fẹ́ tí a wà ń bí báyìí àwọn tó kọ́ orin pẹ̀lú àwọn afáwa wa alustaz abdulrazak arwolosunna alustaz aminullah oríẹkùn afáwa muhammad al-awwal ibn sheikh bákan náà alustaz bashir abdulkarim arwojẹbẹ alustaz yusuf balógun aliyusufi alagusi àwọn afáwa lẹ́tí ń gbóhùn látàárọ̀ kọ́lọ́mọ́sá ìbánisọ̀wọ́n lẹ́sẹ̀ olóore atọ́kùn ètò ní ismail musa ايروالا والسلام عليكم ورحمة الله وبركاته